Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹnurere sí ènìyàn orúkọ mi ni olùṣọ́ àgùntàn Adéwọlé ẹ̀rí olúwa Joseph ẹni ọ̀wọ̀ láti iléeṣẹ́ ìránṣẹ́ ti ọ̀rọ̀ èyè tí a mọ̀ sí Life Word mo fẹ́ kí wa káàbọ̀ lọ́kùnrin àti lóbìnrin lọ́mọdé àti lágbà wá sí àkókò ọ̀rọ̀ èyè yìí bẹ́ẹ̀ ni mo sì fẹ́ gbàdúrà wípé bí olúwa ti wà láyè tí ẹ̀mí ẹ̀ ń bẹ bí a ti ṣe máa tẹ̀síwájú láti máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run látinú ẹ̀kọ́ èyí tí a ti ń kọ́ látinú ìwé Jákọ́bù mo gbàdúrà pé lónìí yìí Ọlọ́run yóò tún bá àìní wa pàdé nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí lónìí yìí ní agbára Ọlọ́run màmá bá wa sọ̀rọ̀ lórí àkòrí tí mo pè ní àwọn ẹ̀bùn pípé àti ẹ̀bùn dídára àwọn ẹ̀bùn pípé àti ẹ̀bùn dídára bẹ́ẹ̀ ni màá fẹ́ kí a kà fún wa láti inú ìwé Jákọ́bù orí ìkíní láti ẹsẹ̀ ìkẹtàlá sí ẹsẹ̀ ìkejìdínlógún ẹsẹ̀ ìkẹtàlá sí ẹsẹ̀ ìkejìdínlógún ìwé Jákọ́bù orí ìkíní bíbélì wípé kí ẹnikẹ́ni tí à ń dánwò má ṣe wípé láti ọwọ́ Ọlọ́run lè àti ń dán mi wò láti ń dán mi wò nítorí a kò lè fi búburú dán ọlọ́run wò òun náà kì í sì fi idán ẹnikẹ́ni wò ṣùgbọ́n olúkúlùkù ni à ń dán wò nígbà tí a bá ti ọwọ́ ìfẹ́kùfẹ́ ara rẹ̀ fà á lọ sí lọ tí a sì tàn án jẹ ó ní ǹjẹ́ ní ìjẹ́ ìfẹ́kùfẹ́ náà nígbà tí ó bá lóyún á bí ẹ̀ṣẹ̀ àti ẹ̀ṣẹ̀ náà nígbà tí ó bá sì dàgbà tán á bí ikú kí a má ṣe tàn yín jẹ ẹ̀yin ará mi olùfẹ́ gbogbo ẹ̀bùn rere àti gbogbo ẹ̀bùn pípé láti òkè ni ó ti ń wá ó sì ń sọ̀kalẹ̀ láti ọ̀dọ̀ baba ìmọ́lẹ̀ wá lọ́dọ̀ ẹni tí kò sí ìyípadà tàbí àyídáyidà nípa ìfẹ́ ara rẹ̀ ni ó ti fi ọ̀rọ̀ òtítọ́ bí wa kí àwa kí ó lè jẹ́ bí àkọ́so àwọn ẹ̀dá ẹ̀dá rẹ̀ ẹ̀kẹ́ hallelujah bí mo ti ṣe ka ọ̀rọ̀ Ọlọ́run yìí kí a tó tẹ̀síwájú màá rọ̀ wá wípé ká tẹríba fún àdúrà ọlọ́run ipá tagbára agbẹ́yìn ga torí pé ẹ̀yin ni ọlọ́run tí ẹ̀ ò yípo padà bàbá àkókò tó láti lè gbọ́ ọ̀rọ̀ yín lórí ẹ̀bùn rere àti ẹ̀bùn pípé ìdí ìta ti kà nínú ọ̀rọ̀ yín mo gbàdúrà pé kẹ́ fi kẹ́ tan ìmọ́lẹ̀ ọ̀rọ̀ yín sí gbogbo ọkàn àti gbogbo títí ó máa gbọ́ yín pé kẹ́ fún mi ní ahọ́n ọ̀rọ̀ yín àti nípa iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí korúkọ yín kó di àyìn lógo ní orúkọ Jésù Kristi olúwa wa àmín tí a bá ń sọ nípa ìdánwò nípa ìyíriwò tí à ń pè ní test àbí trial ó jẹ́ àwọn ó jẹ́ àwọn àkókò àbí àwọn ohun tó jẹ́ pé wọ́n ní wọ́n ní àwọn ohun tí ó lè jẹ́ kí ìrẹ̀wẹ̀sì kó mú ìgbàgbọ́ ẹnìkan bẹ́ẹ̀ náà ni ìdánwò tí à ń pè ní temptation ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà a sì máa ràn yàn lọ́wọ́ àbí fún yàn ní okun láti má lè ṣe ìgbọràn sí Ọlọ́run ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn nǹkan méjèèjì tí mo dárúkọ wọ̀nyí bíi ìdánwò èyí tí a mọ̀ sí test àbí trial tàbí èyí tí wọ́n tún pè ní ìdánwò ìyẹn ni ìtànjẹ Sátánì láti jẹ́ kéèyàn ṣe lòdì sí Ọlọ́run àbí ṣe àìgbọràn sí ọlọ́run àwọn méjèèjì yìí ni wọ́n wọnú ara wọn ìkan a sì máa ṣáájú ìkejì fún àpẹẹrẹ òun ni a rí wípé tí ènìyàn kan bá ń ṣe nǹkan tó tẹ ọlọ́run lọ́rùn láàárín ohun tó tẹ ọlọ́run lọ́rùn tẹ́nìkan ń ṣe yẹn ẹ̀rí bóyá wá ní àìsàn jẹjẹrẹ àbí kó ní àìsàn tí ó yẹ pé kò fi lè parí iṣẹ́ bẹ́ẹ̀ ẹ rí i pé ìdánwò tí ènìyàn kan ò lè tí ò lè ṣàlàyé á wá dìde á máa jẹ́ kéèyàn máa fẹ́ ṣògo nínú ara ẹni nìkan wípé ká ní mo lè ṣe iṣẹ́ ká ní bá ṣe iṣẹ́ yẹn pàápàá fún ara mi láì ní láì ní sinmi lé ẹnikẹ́ni àbí láti àbí sinmi lé ohunkóhun ẹ rí bẹ́ẹ̀ náà la ṣe lè rí la ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú nínú ìwé Jákọ́bù ìyẹn Jákọ́bù orí kìíní tí a ti kà fún wa yẹn ẹ rí i pé láti inú ìwé Jákọ́bù orí kìíní ó bẹ̀rẹ̀ sí í ṣe àlàyé bẹ́ẹ̀ ló sì sọ̀rọ̀ nípa ohun tí àwọn ìyíríwò tí wọ́n jẹ́ ṣùgbọ́n láti ẹsẹ̀ kẹtàlá yìí lọ ẹ rí i pé ó yí ohun yẹn padà sí ìdánwò báyìí ní tí a mọ̀ sí temptation ẹ rí a lè máa ṣe àṣìṣe nípa sísọ wípé à ọlọ́run ló jẹ́ kí n ọlọ́run ló ló fà á tí mo fi lè máa tí mo fi lè máa ṣògo lórí àìsàn tó gbé sínú ayé mi àbí ìṣòro kan tó gbé sínú ayé mi ṣùgbọ́n ní ọ̀nà mìíràn ẹ rí i pé a máa ma sọ pé ọlọ́run ló ló dán mi wò ẹ̀bi ọlọ́run sì ni kì í ṣe ẹ̀bi mi eléyìí gan ni nǹkan tí Jákọ́bù tí ó ń wá ojútùú sí tí ó ń ṣe àlàyé ẹ̀ wípé kò rí bẹ́ẹ̀ pé irú èrò bẹ́ẹ̀ pé kì í ṣe èyí tí ó tọ̀nà àbí èyí tí ká lè sọ pé irú èrò bẹ́ẹ̀ ó kùnà ó sì ń ṣe àlàyé ìdí ẹ̀ tó fi rí bẹ́ẹ̀ wípé ìkùnà wà nírú èrò bẹ́ẹ̀ ìdí ẹ̀ ni wípé Ọlọ́run kì í fi búburú dán ẹnikẹ́ni wò ṣùgbọ́n ohun tí a lè rí ni wípé ọlọ́run bí ò ti ṣe ń fi búburú dán èèyàn wò yẹn kì í fi búburú dán àwọn ọmọ tirẹ̀ wò ẹ̀kẹ́ hallelujah ní ẹsẹ̀ kẹtàlá la ti rí eléyìí ó sì wá jẹ́ wípé nígbà tí a bá ní ìdánwò bí ní eléyìí sọ nípa wípé ó jẹ́ ohun tó máa ń wá látinú ìfẹ́kùfẹ́ ara wa bóyá ẹni tó fẹ́ jalè ni àbẹ́ni tó fẹ́ jẹ ìjẹkújẹ àbẹ́ni tó fẹ́ tọwọ́ bọ nǹkan tọ́lọ́run ò fẹ́ tẹ́ni wá rí i pé òun lòun ṣe ọlọ́run ò lè mú yàn láti máa ṣe nǹkan tí òun ọlọ́run fúnra rẹ̀ ò fẹ́ eléyìí là ń pè ní ìdánwò ní kúkúrú ọ̀rọ̀ ó sì máa ń wá láti inú ìfẹ́kùfẹ́ tí èṣù máa ń gbé sí ọkàn èèyàn àbí gbé sínú ayé ènìyàn ohun tí mò ń sọ ni wípé a lè rí àwòrán tí Jákọ́bù tí ó bẹ̀rẹ̀ sí ń fi hàn báyìí ní àwòrán tó jẹ́ pé ó jẹ́ àwòrán tí kò ní ìbùkún ọlọ́run àbí ní oore ọ̀fẹ́ ọlọ́run nínú àwòrán yìí òun náà sì ni àwòrán ìfẹ́kùfẹ́ ìyẹn ni ṣíṣe ṣíṣe ìfẹ́ sí ohun tí kò fìdí múlẹ̀ nínú Ọlọ́run ṣíṣe ìfẹ́ láti ní àbí láti ṣe nínú ohun tó jẹ́ pé ó fìdí múlẹ̀ nínú búburú àbí nínú Sátánì ìfẹ́kùfẹ́ tí à ń sọ yìí ó jẹ́ ìdánwò ó jẹ́ bí okùnfà àbí bí ohun ọdẹ tó jẹ́ pé téèyàn bá tẹ̀síwájú láti wọnú ẹ̀ ó jẹ́ ohun tó jẹ́ bí tàkúté tó lè mú ẹnìkan tí a bá sì sọ nípa tàkúté tàkúté yẹn òun ló jẹ́ bí ìfẹ́kúfẹ́ tó máa ń fà wá lọ kúrò lọ́dọ̀ ọlọ́run á wá máa á máa á máa máa fà wá bí ohun mọ̀fàmọ̀fà bí ohun màlàmàlà lá máa fa ojú wa láti máa jẹ́ ká máa kíyèsí láti máa wò ó bíi pé nǹkan tó ṣe pàtàkì tá gbọ́dọ̀ ṣe ni nígbà tí ìfẹ́kúfẹ́ yìí tó bá sì bí ọmọ ó máa ń bí ọmọ kan tí à ń pè ní ẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ló sọ bẹ́ẹ̀ nígbà tí ẹ̀ṣẹ̀ bá sì dàgbà ẹ̀ṣẹ̀ á wá bí ikú ikú yìí òun sì ni àbáyọrí èsì ìṣubú ìran ènìyàn òun ló jẹ́ àbáyọrí èsì ìṣubú ìran ènìyàn nínú ara àti wípé a lè rí Jákọ́bù tí ó ń fi àwòrán míì hàn wá tó lòdì sí ẹni tó ti ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yìí wípé lòdì sí ìfẹ́kùfẹ́ àti àwọn ikú tó lè mú wá ó ní ẹ̀bùn rere tí ọlọ́run fúnra rẹ̀ àwọn ẹ̀bùn pípé àti ẹ̀bùn rere tí ọlọ́run fúnra wọn tí wọ́n pèsè àwọn ẹ̀bùn wọ̀nyí ó wá látọ̀dọ̀ bàbá ìmọ́lẹ̀ tó ń bẹ ní ọ̀run ọlọ́run fúnra wọn tàbá wò ó nínú ìwé inú ìwé Genesis orí ìkíní láti ẹsẹ̀ kọkàndínlọ́gbọ̀n sí ẹsẹ̀ ọgbọ̀n ìwé genesis orí kìíní láti ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n sí ẹsẹ̀ ọgbọ̀n bíbélì wípé ó ní ọlọ́run sì wípé kíyèsí mo fi ewéko gbogbo tí ó wà lórí ilẹ̀ gbogbo tí ń so èso fún yín àti igi gbogbo nínú èyí tí í ṣe igi eléso tí ń so tí ń so ó ní ẹ̀yin ni yóò máa ṣe oúnjẹ fún ó ní àti fún gbogbo ẹranko ilẹ̀ àti fún gbogbo ẹyẹ ojú ọ̀run àti fún ohun gbogbo tí ń rákò lórí ilẹ̀ tí ń ṣe alààyè ni mo fún ni mo fi ewéko nínú ni mo fi ṣiyín ṣe ewéko nínú fi ṣe tí ń ra ewéko fún fún gbogbo yín láti máa jẹ ìyẹn àwọn ẹranko tó ń rákòrò olórun fún wa láti máa jẹ ẹ rí eléyìí ni àwọn ẹ̀bùn pípé tí àti àwọn ẹ̀bùn tó dá àwọn ẹ̀bùn pípé sorry àwọn ẹ̀bùn tó dára tí ọlọ́run fún fún wa ìyẹn àwọn ẹranko ìgbẹ́ ewéko gbogbo láti máa jẹ igi eléso àwọn àwọn wọ̀nyí ni àwọn ẹ̀bùn tó dára these are the good gifts àwọn wọ̀nyí ni àwọn ẹ̀bùn tó dára ó wá ní ẹ̀bùn pípé ó ní ẹ̀bùn rere àti kíyèsí ó wá ní ẹ̀bùn pípé àwọn ẹ̀bùn pípé wọ̀nyí àbí ẹ̀bùn pípé yìí òun ló ń sọ nípa nípa àtúnbí dídi àtúnbí ìyẹn ni pé ó fún wa ní ẹ̀bùn èyí tó jẹ́ pé ó ń ṣe ẹ̀bùn ìbí ìbílẹ̀ kejì eléyìí tó yẹ pé ó wá látinú ọ̀rọ̀ Ọlọ́run látinú ọ̀rọ̀ òtítọ́ eléyìí ni a rí nínú ìwé Jákọ́bù orí kìíní ẹsẹ̀ kejì dín ní ogún yẹn ó ní nípa ìfẹ́ ara rẹ̀ ló fi fi ọ̀rọ̀ òtítọ́ bí wa kí àwa kí ó lè jẹ́ bí àkọ́so nínú àwọn ẹ̀dá rẹ̀ ẹ̀rí nínú Kristi a jẹ́ ọmọ ọlọ́run ẹni tó bá ti gba Jésù Kristi gẹ́gẹ́ bí olúwa tó lùgbàlà rẹ̀ ó jẹ́ ó jẹ́ ó jẹ́ àpẹẹrẹ àwọn àwọn èso àsoṣáájú a sì jẹ́ ohun ohun a jẹ́ ọrẹ sí ọlọ́run a jẹ́ ọrẹ fún ọlọ́run ẹ̀rí ohun tí mò ń sọ yìí mi ò mọ̀ bóyá ó yé wa mo sì fẹ́ là á yé wa dáadáa sí wípé a ní àwọn ẹ̀bùn rere ìyẹn ni ìwé Genesis orí kínní ẹsẹ̀ èkejìdínlọ́gbọ̀n sí ẹsẹ̀ ọgbọ̀n ló ń sọ pé gbogbo ohun tí ọlọ́run dá sínú ayé yìí ó fi jíǹkí ènìyàn láti lè mú ṣọ̀rọ̀ kó jẹ kó mu kó lè fi fọkàn kó lè ní ìfọ̀kànbalẹ̀ àti àlàáfíà ṣùgbọ́n ẹ̀bùn pípé òun ni àtúnbí òun ni oore ọ̀fẹ́ láti lè di àtúnbí èyí tó jẹ́ pé ó ń wá látinú ọ̀rọ̀ Ọlọ́run látinú ọ̀rọ̀ òtítọ́ tí ń ṣe ọ̀rọ̀ Ọlọ́run tí a bá sì wá ti gba ọ̀rọ̀ òtítọ́ yìí èyí tó ní í ṣe pẹ̀lú ikú àti àjíǹde Jésù Kristu lórí igi àgbélébú láti lè fún wa ní ìyà ìnípẹ̀kun a jẹ́ èso àkọ́kọ́ lára àwọn èso àkọ́kọ́ ìtúyẹ pé ó jẹ́ ọrẹ fún Ọlọ́run wọ́n á fẹ́ béèrè ìbéèrè lọ́wọ́ ìwọ tí ò ń gbọ́ mi lónìí wípé ǹjẹ́ àwọn ẹ̀bùn rere àti ààbò pípé yìí ǹjẹ́ o ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún wọn lónìí ohun ìbéèrè kejì tí n bá bi ọ́ léèrè ni wípé ǹjẹ́ o tiẹ̀ ṣe ǹjẹ́ o ṣe ètò ǹjẹ́ o tiẹ̀ lè kọ́ ní àkọsílẹ̀ àwọn ohun tó dára tó jẹ́ pé wọ́n ọlọ́run ti ṣe ó ṣe kúkú wò ó kó kọ́ kó kọ́ kó kọ́ kó sì lè rí ìdí láti lè dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ibi tí a bá ọ̀rọ̀ ọlọ́run dé yìí mo fẹ́ rọ̀ wá wípé jẹ́ ká gba àdúrà bàbá wa àti ọlọ́run wa a dúpẹ́ lọ́wọ́ yín lọ́wọ́ jésù kristi látọ̀dọ̀ bàbá fún bí ẹ ṣe jẹ́ olùfúnni ní àwọn ẹ̀bùn rere bẹ́ẹ̀ la sì fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín fún ìfẹ́ ayérayé àti ìfẹ́ tó ga jùlọ èyí tó jẹ́ pé ó ń gbéniró èyí tí ó ń tọ́ni àti èyí tó ń dáàbò boni a dúpẹ́ lọ́wọ́ yín bákan náà Olúwa fún ọ̀rọ̀ òtítọ́ yín èyí tí ẹ fi fún wa a torí pé ẹ̀yin ni Ọlọ́run ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ bàbá ayérayé ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín ìwọ tí.